bisimilahi wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa ma wala bi ihsan la yamidi adúpẹ́ fún Ọlọ́run Ọba atọrọ àlékún kẹ́ àti àlékún gẹfà níbi sallallahu alaihi wasallam èyí ni àkọ́tún ètò yín ètò wahudan wa bushra ilé tí ó máa gun orí afẹ́fẹ́ báyìí gẹ́gẹ́ bí a sì mọ̀ pé ó ní jẹ́ ọjọ́ kọkànlá nínú oṣù Ramadan kọlọ́ba kí ó gbà ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí a farabalẹ̀ kí a fi àpòdìtẹ́dì kí ajẹ́bẹ̀ aládùn ọ̀rọ̀ lóye bí iye náà kọ́lọ́njú sí wa láǹfààní láyé àti ní ọ̀la àlìkíyàmọ̀ látẹnu àwọn olùmọ̀ wa àwọn dókítà wa dókítà Sàràbùdín Gbadébọ̀ rọ́jí kọ́lọ́njẹ́ kí a rí wọn pẹ̀lú dáadáa bisimilah. alhamdulilah wa ala wa sahbihi lónìí à ń ṣàlàyé fúnra wa nípa alistihadọ alistihadọ tó huwa damu khariju min cirqin láàmìn rahimi wàlá bisababil wilada ẹ̀jẹ̀ kan ni tó máa ń jáde látara sàn kìí ṣe látara àpò òbí ló ti máa ń jáde kìí sì ṣẹ̀jẹ̀ tí ń jáde nítorí ipa àbímọ léde kúkúrú a lè léde yorùbá sí ẹ̀jẹ̀ àárẹ̀ ẹ̀jẹ̀ tí ń jáde lára obìnrin látàrí pé àárẹ̀ ló ẹ̀jẹ̀ yìí wọ́n máa jáde kìí ṣe pé lásìkò tóbìnrin máa rí nǹkan oṣù sí tó bá jáde ó náà nù ọlọ́run ni ó pò tó bákan náà kìí ṣe pé ẹ̀jẹ̀ yìí jáde nítorí póbìnrin bímọ rárá òun ò lásìkò tó fi lè dúró àfikọ́ lọ́wọ́ ọba ọ̀sọ̀ pó tó bá eléyìí ni alistihara máa ṣàkíyèsí o islam ti wà yí báyìí kó lè bá a mọ̀ òfin ńlá ni tọ́tọ̀dọ̀ ọba ńlá wa fún àwọn ẹrú ọlọ́run ọba tí ó ìdí nìyí tó fi jẹ́ pé ma taraka islam waridan wala sharidan illa bayyana kò sí nǹkan kan tó ẹ̀ pọ̀ mi yàn bùkátà ó kéré ní àbò tóbi àfi kó jẹ́ pé sin islam ṣàlàyé rẹ̀ alima dhalika man alima wa jahila dhalika man jahila ẹni tí léyìí yé ó yé wọn ẹni tí ó sì yé àwọn aláìmọ̀ kan bẹ fún torí ẹ̀ èmi pẹ̀lú rẹ̀ ìpèníjà ńlá lélẹ́yìí jẹ́ fún gbogbo wa pé ká gbìyànjú láti wá àmọ̀ nípa wa nítorí pé gbogbo ń tọ̀hún gbàlàyé rẹ̀ yìí báyìí tó bá yẹ lẹ́sìn islam kò síbi tó ti lè rí atuntun sọ àní kò síbi tó ti lè rí ẹni tó bá sì láwọn náà ní irú rẹ̀ kọ́sáwò ẹni tó bá lákọọ́lẹ̀ irú rẹ̀ wà lọ́dọ̀ àwọn kó járe a èmi dúpẹ́ fọlọ́wọ́ tọ́lọ́wọ́ bá ṣe mí ní mùsùlùmí ìwọ ń kọ́ torí ẹ̀ àǹfààní pọ̀ wá jẹ́ mùsùlùmí èsì kọ̀ọ̀kan máa sọ pé dúpẹ́ fọlọ́n lásán kọ́ ọ máa fi ń tọ́ ọmọ nínú ẹ̀sìn islam sí wa kọ́ ọ máa tẹ́tí gbọ́ kó o sì máa tẹ̀lé yẹsẹ ká máa jánu ká máa fánu irú ètí máa dọ̀pọ̀lọpọ̀ láàmú àwọn èèyàn ń tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run wọ́n ń gbìyànjú láti tẹ̀lé wọ́n ń gbìyànjú láti fi ṣèwà o ìwọ́ wa kà gidi hárí àwọn máa pé kí lẹ́ ń gbọ́ ṣé ìsìláàmù ọ̀ wá yí padà ni sásùbò òdìrá ká mẹ́jọ ni àbí wọ́n wá yí àkókò sọ láti padà ni wo ní nǹkan kan gbọ́n tiẹ̀ o iná nu ń bọ ká ń bọ ká ń bẹ lára rẹ̀ àyèmọ̀ ká tó ń gbé ká ń bẹ lára rẹ̀ ọ̀ máa wo díngí àyèwò díngí òjò ọ̀dà mọ́ ọlẹ̀ mọ́ lójú ni pé kíni aláìlọ́lọ́run sí ń bẹ lójú rẹ̀ ìwọ ọba lọ́lọ́run sí ò ní wá mà nípa bó ṣe sìn torí pé mímà nípa bá ṣe sìn náà òun náà ní síwájú tẹ̀rù ọlọ́run fi sìn náà bọ́lọ́run ọba ti ṣe ń fẹ́ torí ìdí eléyìí àwọn àlàyé wọ̀nyí kò síbi tó ti lè rí tí ì bá ṣe náà Islam yóò sì máa fi hàn wá náà tí èsè mùsùlùmí wípé hàn ọlọ́run má jẹ́ ó jẹ́ pé mo ti sin nọ́mbà mu ọlọ́run má jẹ́ ó jẹ́ mo ti sin nọ́mbà mu wọ́n ń ṣe ládùá ni ṣùgbọ́n ti dájú pé o ti sin nọ́mbà mu tẹ́lẹ̀ náà o ti sin nọ́mbà mu so téèyàn bá ti sin nọ́mbà mu téèyàn ò tí kù ọ̀rọ̀ yẹn lọ́rùn láti tètè mú nọ́mbà tó dá ọlọ́run dákun má jẹ́ nọ́mbà ọ̀dàrú máa lójú gbogbo àwọn àlàyé tí wọn náà ń gbọ́ ìgbà kò síbi tó ti lè rí àfi nínú Islam tó wá ṣèṣe gbọ́dọ̀ pé agbárí lásán náà fi hàn gbogbo tá à ń sọ yìí à ń ka wá tó fi wá mọ̀ pé Islam lọ́nà fún gbogbo ẹni tí ń tẹ́tí gbọ́rọ̀ yìí tí ò tí ì jẹ́ mùsùlùmí kó náà gba islam nítorí pé inú islam lóríire wà nínú islam lóríire wà kì í ṣe pé nítorí pé rọmọdọ́nà dé láàmú atẹ́tí gbọ́rọ̀ lọ tí rọmọdọ́nà bá lọ tán á pa àgbọ̀rọ̀ ọlọ́wọ́n bá mọ́ hudan wa bushra ètò kan ni tó ṣe pé máa wá ní gbogbo ọgbà rọmọdọ́nà ń bẹ àbí òsì rọmọdọ́nà ó máa ń wáyé lójoojúmọ́ láwọn ọjọ́ tẹ́lẹ̀ síwájú kí rọmọdọ́nà tó dé láago mẹ́sàn-án alẹ́ sáago mẹ́sàn-án àbọ̀ alẹ́ lórí ìkànnì tá a wà náà ni tí rọmọdọ́nà bá sì dé yóò di ojoojúmọ́ torí ká ti mọ̀ pé eh, inú ọmọ ìdí tó fi dojoojúmọ́ inú Ramadan ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ẹ̀mí wọn le sí tọ́lọ́n tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ gbọ́ tọ́lọ́n tẹ́lẹ̀ tó jẹ́ pé wọ́n ti ya tí wọ́n yà mọ́ra wọn lọ́wọ́ tẹ́lẹ̀ oníkálukú ti rọ̀wọ̀ kálukú fẹ́ gbọ́ tọ́lọ́n ní ìsìn ìdí nù tó fi dojoojúmọ́ pé bóyá tó bá tiẹ̀ gbọ́ ní ìsìn lójoojúmọ́ ara rẹ̀ ọ̀rọ̀ láti máa tẹ́tí gbọ́ lásìkò Ramadan ọlọ́run bá kó sí rọrùn fún gbogbo wa kí ni ìyàtọ̀ tó ń bẹ láàrin hayd àti alistihada mo rò pé ẹ̀yin màmá màmá bàbá bàbá tẹ́ǹ tẹ́tí gbọ́ mi ẹ̀yin náà ti máa ń hayop òun náà tí à ń pè ní nǹkan oṣù tá à ń ní nǹkan oṣù òun náà la pè ní ẹ̀jẹ̀ àárẹ̀ eléyìí tó ń jáde lára obìnrin tí ó jẹ́ pé nǹkan oṣù ni tí ó sì jẹ́ ẹ̀jẹ̀ lára àwọn ìyàtọ̀ tó wà láàrin pé ẹ rí nǹkan oṣù ń tiẹ̀ ẹ̀jẹ̀ kan ni tó máa ń jáde látinú ìsàlẹ̀sàlẹ̀ àpò ní ẹ̀jẹ̀ nǹkan oṣù ti máa ń wá ẹ̀jẹ̀ nǹkan oṣù tí à ń sìn sọ̀rọ̀ rẹ̀ yìí tó ó máa ń ki ó máa ń ki ní pípọ́n ní pupa rẹ̀ tó pupa yóò pupa yóò pupa ki bí ẹ̀ bá wọn wò yín wọn wò pé ah bí ìgbà tó dúdú yóò pupa ki yóò wá dàbí ìgbà tó dúdú ẹ̀jẹ̀ yẹn máa ki òórùn rẹ̀ sì máa ń rùn burúkú ó máa ń rùn burúkú torí ẹ̀ ẹ̀jẹ̀ yẹn sì di àmọ́ yóò ki eléyìí ni nǹkan oṣù torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà obìnrin náà látàrí àlàyé yìí ẹ̀ ṣàkíyèsí bóò lẹ̀jẹ̀ nǹkan oṣù yẹn máa rí kò túmọ̀ sí pé kó gbé nǹkan oṣù rẹ síbi táwọn yóò ti bọ̀ wò ó pé ẹ wá sáà wò ó sálàyé tí wọ́n ṣe sọ́bẹ́lẹ̀ yìí mú o à ọlọ́mọdé ò ṣera rẹ tó ń gbébi tó ti yẹ kó ọgbọ́n dáadáa tó wá gọ̀ dáadáa torí ẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù nù al-istihada òun náà ni ẹ̀jẹ̀ tá a pè ní ẹ̀jẹ̀ àárẹ̀ bóò ló rí náà rí ẹ̀jẹ̀ kan ni tóun máa ń jáde látara sàn tí ẹ̀jẹ̀ nǹkan tóun ti ń jáde ń tiẹ̀ ìsàlẹ̀sàlẹ̀ àpò òbí wà ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ àárẹ̀ ń bá jáde ń tiẹ̀ nítòsítòsí lòun wà nínú àpò òbí gbogbo ọ̀kọ̀ọ̀kan ló lóko tiẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan mi à lè sọ nítorí pé ọmọ a kàn mú kẹ́lómi ọmọ kọ́tẹ́ pé gbogbo ń tà ń sọ tiẹ̀ kọ́lọ̀ ẹ̀jẹ̀ alistihara kọ́lọ̀ tiẹ̀ pupa ni pupa tẹ́rẹ́ ẹ̀jẹ̀ tó tẹ́rẹ́ lò ó sì pupa kìí rùn òórùn burúkú rú etí nǹkan oṣù máa rùn òun sì máa dì nígbà tó bá jáde yóò dì tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mo rò pé ti rí nǹkan kan mú nínú rẹ̀ ní ìsìn ó kéré jù pé ẹ̀jẹ̀ nǹkan oṣù òun máa ń kì òórùn rẹ̀ ó sì máa ń rún bàjẹ́ istihara ńkọ́ òun ẹ̀jẹ̀ tẹ́rẹ́ kéèkì àmọ́ àmọ́ dì lẹ́yìn ìgbà tó bá jáde òórùn tiẹ̀ kò sí lóòórùn burúkú bí nǹkan oṣù. báwo lẹni tí istihada ẹ̀jẹ̀ rẹ̀ ń jáde lára rẹ̀ báwo ni ó ti ṣe máa wẹ̀. so bóun ti ṣe máa wẹ̀ ni pé ìgbà tí nǹkan oṣù rẹ̀ bá dá yó wẹ̀ ìgbà tí nǹkan oṣù rẹ̀ bá dá yó wẹ̀ ìwẹ̀ ẹyọ kan náà ni ó wẹ̀ ṣùgbọ́n yóò máa ṣàlùwàlá fún gbogbo sọ láti jọba ṣe yóò máa ṣe àlùwàlá lọ́tún ọ̀tún fún gbogbo sọ láti jọba ṣe yóò sì mú yóò mú nǹkan yóò fi dégo abẹ́rẹ́ tí òfin ní fún ẹ̀jẹ̀ láǹfààní àti máa jáde láti máa jáde síta dọ̀tí ara rẹ̀ bóyá kìsà ni ó lòyún bóyá òwú kan ni ó lòyún àbí nǹkan míì tó bẹ́ẹ̀ ló wọ́n sì. àwọn ẹni tí ẹ̀jẹ̀ àárẹ̀ wá ń jáde lára wọn a lè pín wọn sóríṣìí ọ̀nà mẹ́rin ẹni àkọ́kọ́ òun náà lẹni tó ṣe pé ọmọ iye ìgbà tó ń fi máa ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ kó tó di pé ẹ̀jẹ̀ àárẹ̀ yìí bẹ̀rẹ̀ sí ní jáde lára òun ó ti mọ̀ pé ọjọ́ mẹ́ta náà ni nǹkan oṣù fi máa wá fún nǹkan mẹ́rin ìjọ́ mẹ́rin ló fi máa wá fún ìjọ́ márùn ló fi máa wá fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ obìnrin tó ti dá àmà bẹ́ẹ̀ wípé iye ìgbà báyìí ni nǹkan oṣù fi mọ wá fún òun tiẹ̀ yóò ṣàkíyèsí àsìkò tọ́jọ́ mẹ́rin mẹ́ta àbí márùn àbí mẹ́fà àbí méje yìí ó máa jẹ́ yóò wá jókòó iye òǹkà ọjọ́ yóò jókòó iye òǹkà ọjọ́ láì ṣe sọ́láàtì yóò jókòó iye òǹkà ọjọ́ láì gba Ramadan tó bá jókòó su Ramadan ni lẹ́yìn rẹ̀ ni ó wàá wẹ̀ yóò sì bẹ̀rẹ̀ sí ní ṣe sọ́láàtì lẹ́yìn rẹ̀ ìtumọ̀ ń tà sọnù pé ẹni tí ẹ̀jẹ̀ àárẹ̀ ń jáde lára rẹ̀ tí mo sọ síwájú lẹ́ẹ̀kan wípé yóò wẹ ìwẹ̀ ẹyọ kan lẹ́yìn ìgbà tí nǹkan oṣù tiẹ̀ bá tán òun ẹ̀jẹ̀ ń jáde lára rẹ̀ gbogbo àbúrò ní oṣù wa mọ nǹkan oṣù ìbọn dáyé ọjọ́ tó máa fi ṣe nǹkan oṣù mà tẹ́lẹ̀ náà tó bá ti kayé ọjọ́ tó bá ti pé yóò wẹ̀ tó bá ti kayé ọjọ́ tó bá ti pé yóò wẹ̀ lẹ́yìn rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní ṣe sọ́láàt. tọ́ oríṣi kejì òun náà lẹni tó ṣe pé kọ́ mọ iye ọjọ́ tó máa irú àwọn obìnrin púpọ̀ nù ọlọ́run á kádàrà pé kẹ́jẹ́ àárẹ̀ ọmọ jáde lára rẹ̀ òun ò dúró mọ́ irú eléyìí yóò jókòó ọjọ́ mẹ́fà tàbí ọjọ́ méje ọjọ́ mẹ́fà tàbí ọjọ́ méje torí ìtọ́wọ́pọ̀ jù nínú ọjọ́ táwọn obìnrin fi máa ń ṣe nǹkan oṣù náà lọ́jọ́ mẹ́fà àbọ̀jọ́ méje yóò jókòó lẹ́yìn ìgbà tí ọjọ́ mẹ́fà àbí méje bá pé òun náà wẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní ṣe sọ́láàt ṣáájú kó tó di pé jà rẹ̀ ìdè ìgbà mi ò lè wájọ́ kan ó lè wájọ́ mẹ́ta ìgbà mi ò lóṣù mi ò lè wájọ́ mẹ́rin ìgbà mi ò tẹ̀ lè padà síjọ́ kan ségesège ní nǹkan oṣù rẹ̀ ń ṣe tẹ́lẹ̀ náà irú eléyìí báyìí ṣùgbọ́n tó ń ti pé kò tí ì mọjọ́ ìjọ́ mélòó pàtó lòun fi ń rí nǹkan oṣù lóṣù ó lè mọ ìyàtọ̀ ó máa ń mọ ìyàtọ̀ láàrin ẹ̀jẹ̀ yẹn síra wọn pé ah ẹ̀jẹ̀ eléyìí o òórùn tiẹ̀ yàtọ̀ eléyìí o lóòórùn o eh, eléyìí ah tó bá ti lè mọ ìyàtọ̀ láàrin rẹ̀ yóò máa sọ ẹ̀jẹ̀ tí ń tó bá ti rí ẹ̀jẹ̀ tó kíun eléyìí tó pọ́n kíun tó bá ti di pé ẹ̀jẹ̀ yìí bá tán tó wá di pẹ́jẹ̀ tẹ́rẹ́ lọ́tẹ̀lé à yọ wẹ̀ tó bá sì ti wẹ̀ yọ bẹ̀rẹ̀ sí ní sílọ̀ oríṣìí kẹrin oní ẹ̀rọ obìnrin tó ṣe é pé kò ní ọjọ́ kan pàtó tó fi lè sọ pé lòun fi rí nǹkan oṣù kò tiẹ̀ tún dá mà kò dá kan mà kò dá mà ewó léwó ẹ̀jẹ̀ sáà gbogbo ẹ̀ irú àwọn wọ̀nyí yóò jókòó ọjọ́ mẹ́fà síjọ́ méje lẹ́yìn rẹ̀ ni ó wẹ̀ yóò máa wá sin náà lẹ́yìn rẹ̀ irú àwọn eléyìí wọ́n ń pè wọ́n ní mubtada'a mubtada'a ẹni tó ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí nǹkan oṣù. tọ́ eléyìí jẹ́ báwọn obìnrin bí wọ́n ti ṣe máa dára wọn mọ̀ nígbà tí istihadọ̀ bá mú wọn. ìgbà míì istihadọ̀ tẹ́ rí yẹn kèé ṣàdédé wá lásán kèé ṣàdédé wá lásán gẹ́gẹ́ bí òwe haúsá tó ní ruwa báyà tami banza wọ́n lómi ẹ̀ sàdédé kan ìgbà mi àfọwọ́fà ni o àfọwọ́fà ló máa ń bí ẹ̀jẹ̀ rẹ̀ bí à ń lọ lóògùn oríṣiríṣi ìfẹ́ lóyún ọ̀fẹ́ lóyún ìfẹ́ lóyún oyún ti tètè wájú kíní kan lóògùn kóyún ọmọ dùn nígbà tó bá wá lóògùn kóyún ọmọ dùn so ó ní àwọn side effect ìgbà táwọn side effect yẹn bá dé yọ̀yọ̀ lẹ́nu so ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kan lè máa jáde anyhow without any cause fẹ̀jẹ̀ ọmọ wa wá yọ ọmọ wa yọ ọmọ wa yóò sùn wọn náà ìwọ́gùn sùrà so yẹn náà ṣe hàn dọ̀la pe ìwọ lọ fọwọ́fà ńgbà tó dé tán oko ìwọ náà ló sì ń lo oògùn torí ẹ máa fún wọn lóògùn family planning ẹ máa ṣàlàyé o ẹ má jàǹbá àwọn èèyàn o ń ṣàlàyé fún wọn wọn ò ní bá ẹnu náà máa fi ṣàlàyé ààbọ̀ ẹnu ti jẹ́ ká máa fi ṣàlàyé ẹ ṣàlàyé fún ẹni tó wọ́n fẹ́ lò yìí o àǹfààní rẹ̀ ni o aburú rẹ̀ ni o bí wọ́n tẹ lọ́rùn kó gbà bí wọ́n bá tẹ lọ́rùn kó filẹ̀ àti pé pàpà gan Islam ọgbà kẹ mọ alóògùn kan pé kẹ mọ bàá bímọ kẹ mọ bímọ báwo ebi bíbí nìyá tiẹ̀ bí ẹ lọ́mọ tó fi wá jẹ́ pé wọ́n wá pé ọ̀fẹ́ fòpin sọ́mọ bíbí ó ti tú ọ báwọn ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ kíni ń jẹ́ bẹ́ẹ̀ kíni ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ iye tí bàbá tiẹ̀ náà bí ni tó sì wọ́n báyìí ẹlòmíì nínú àwọn èèyàn ní ìsìn ọmọ tí bàbá rẹ̀ bí wọ́n lé lọ́gbọ̀n oníkálukú wọn lọ́lọ́run bá sì gbọ́ bùkátà rẹ̀ ló ṣe dáadáa fún bàbá rẹ̀ náà àti wájẹ́ pé wọ́n ti pàwọ́ náà kó tó dé bóò ni wọn náà bá ṣe wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ́ ń jarí má ṣàfọwọ́fà torí àfọwọ́fà náà ló bí ẹ̀jẹ̀ stehadọ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó mọ̀ sáré káyé bí ṣe ń lọ sọ́dọ̀ àwọn alágbo ní ọ̀mọ̀ pààrọ̀ hospital lórí pẹ́jẹ́ ọ̀sájú wọn gbádùn látìgbà títí lé ń jáde kò tún ní lè jáde máa ọlọ́run bá kọ́dà kún kọ́ sànù wa obìnrin kan wọ́n sọ bí ìgbà tó lóyún ṣùgbọ́n oyún yìí báyìí ó sì ń bẹ lómi gbọ́lọ́gbọ́lọ́ sẹ́nu kínú hadith abdullahi ibn mas'ud radiyallahu anhu ah àwọn àlàyé ńláńláńláńláńlá lẹ́sìn islam yìí ṣe fún wa adúpẹ́ fọlọ́ bá a bá ní ahọ́n ní gbogbo ohò tí ń bẹ lára wa tá à ń fi gbogbo ẹ̀ dúpẹ́ fọlọ́ á pé àti ìdúpẹ́ fọlọ́ tó lórí ìdẹ̀ra islam tó ṣe fún wa adúpẹ́ fọlọ. nínú hadith abdullahi bin mas'ud radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam fi hàn wá pé ńgbà tó náà bàbá ń ṣẹ̀dá wa àmà ti kọ́kọ́ fi ogójì ọjọ́ kan bẹ̀ lómi gbọ́lọ́gbọ́lọ́ omi gbọ́lọ́gbọ́lọ́ lásán láwà fógójì ọjọ́ lẹ́yìn rẹ̀ omi gbọ́lọ́gbọ́lọ́ yóò tún yí padà yóò di ẹ̀jẹ̀ dídì fún ogójì ọjọ́ mi lẹ́yìn rẹ̀ ẹ̀jẹ̀ dídì yìí náà tún yí padà yóò di bá ẹran tí ò léegun nù. bàbá fogójì tá a fi kún a yìí òun náà ló túmọ̀ sí oṣù mẹ́rin tó tẹ́lẹ̀ ìbáyé wa ẹ wá tẹ́tí gbá láyé yìí nìsí. obìnrin kan bí máa ṣùgbọ́n àtọ̀ ló bí ó bí àtọ̀ ìyẹn ni pé láàrin ogójì ọjọ́ àkọ́kọ́ ìní ń bẹnu rẹ̀ jábọ́ àtọ̀ tó bí yìí báyìí ẹ̀jẹ̀ wá ń dà ẹ̀jẹ̀ tí ń dà yìí a òun náà ni pé kìí ṣe ẹ̀jẹ̀ eléyìí tó jáde láti ìsàlẹ̀sàlẹ̀ àpò òbí látara asan tó wà ní ìsàlẹ̀sàlẹ̀ àpò òbí eléyìí ẹ̀jẹ̀ kan ni tó jáde nítorí pómi gbọ́lọ́gbọ́lọ́ ṣubú dànù lára obìnrin yìí báyìí kìí sì ṣe nifas nítorí kìí sọmọlábí kìí sọmọlábí lẹ̀jẹ̀ fi ń jáde tọ́ tọ́ bá wá ṣẹlẹ̀ wípé obìnrin yìí ń kọ́ ó bí ẹ̀jẹ̀ dídì ó bí ẹ̀jẹ̀ dídì ìyẹn ni pé láàrin ogójì ọjọ́ kejì ẹ̀jẹ̀ dídì ló bí òun náà kìí ṣe haid kìí ṣe nifas torí pé kìí sọmọ la bí kìí sì ṣẹ̀jẹ̀ tí ń jáde látara aṣan tó wà nísàlẹ̀sàlẹ̀ àpò òbí tó bá wa jẹ́ pé ọmọ la bí ńkọ́ lẹ́yìn ìgbà tí oyún yìí ti pósù mẹ́rin ìlọ́mọ jábọ́ ọmọ tó jábọ́ yìí àwa wò a rí i pé ẹ̀mí ti pé sára rẹ̀ àbí ẹ̀mí ò tíì wọ́n ti fẹ́mi sí lára àbí wọ́n ti fẹ́mi sí lára torí pàánù bí sallallahu alaihi wasallam sọ pé lóṣù mẹ́rin wọ́n rán màláíkà sí yọ fẹ́mi sí lára ẹ̀dá rẹ̀ ti pé ọmọ lórí ọmọ lọ́wọ́ ọmọ lẹ́sẹ̀ so ọmọ yìí báyìí jábọ́ ọmọ tó jábọ́ yìí báyìí á pè ní nífàs ẹ̀jẹ̀ tí ń jáde lẹ́yìn rẹ̀ nífàs ni ìdájọ́ tá a ti sọ nípa nífàs tẹ́lẹ̀ hàn wípé ó lè tó ogójì ọjọ́ kó tó dá àbí ó lè tó eh, wọ́n ti pè ọgọ́ta ọjọ́ kó tó di pọ́ dá òun náà yóò jẹ́ níta lò lórí eléyìí torí pé ọmọ tó jábọ́ ńkọ́ ó ti pé lẹ́dà ó ti pé lẹ́dà eléyìí túmọ̀ sí wípé tó bá wá jẹ́ pé ẹ̀jẹ̀ lọ́kàn jáde lára obìnrin ṣáájú kẹ́dà ọmọ tó pé ẹ̀jẹ̀ tí ń jáde yẹn à ní pè ní haid à nifas ṣùgbọ́n ṣe láàpè ní damu ẹ̀jẹ̀ ìdọ̀tí lásán ni eléyìí tí ò di obìnrin lọ́nà láti pé kó ṣèmára kó máa ṣèmára kó sì má sin lọ kó sì dín lọ́nà láti ṣe Ramadan ilé ìjẹ́bù tó ṣe jẹ́. obìnrin tí ń ṣe alistihada jẹ́jẹ́ àárẹ̀ ń jáde lára rẹ̀ yóò máa ṣe sọ́láàt yóò máa gba Ramadan ó lè ṣe al-i'tikaf ó lè gbé al-Qur'an ó lè ka al-Qur'an ọkọ rẹ̀ lè súnmọ́ ó lè ṣe tawaf gbogbo nǹkan tó tọ́ kéèyàn ṣe lábẹ́ òfin ẹ̀sìn Islam nínú ìjọsìn òun náà lẹ́tọ̀ọ́ kó ṣe torí kò síyàtọ̀ láàrin rẹ̀ àtàwọn míì ju wípé àárẹ̀ kan ṣe táwọn pè ní alẹ́sítẹ̀hádọ̀ lọ yóò kàn máa ṣe ìmára yóò máa tábà dáadáa yóò sì jẹ́ni tó ṣe pé ó ń ṣe àlùwàlá fún sọ̀láàtì kọ̀ọ̀kan. Aisha radiyallahu anha ìyá ńlá wa wọ́n máa gba ìgbà wọ̀rọ̀ kan látọ̀dọ̀ Fatima bintu Abi Hubaysh radiyallahu anha ó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam léèrè ó inni ustahaad fala athur njẹjẹ mọ̀ pé ẹ̀jẹ̀ rẹ̀ máa ń jáde lára mi eléyìí tí máa mú kí n má jẹni tó wà ní ìmara afa ad'u sọ̀rẹ́ ǹjẹ́ kí n pa sọ̀láàtì tìbí nítorí pé ẹ̀jẹ̀ rẹ̀ máa jáde lára mi eléyìí tí èfún mi láǹfààní láti wà ní ìmara faqala anáwó ní rárá o inna dhalika irqun ẹ̀jẹ̀ tí ń jáde lára rẹ̀ yẹn ẹ̀jẹ̀ ẹ̀sàn kan ni tó wà nítòsí nínú àpò òbí kìí ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù tí máa jáde látara asan tó wà nísàlẹ̀sàlẹ̀ àpò òbí. walakin da'i s-salata qadra al-ayyam allati kunti tahyadina fiha ó máa pa sọ̀láàtì tì lódiwọ̀n iye ọjọ́ tó fi máa ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ kó tó di páàrẹ̀ ìdè thumma ightasili tí ọjọ́ ń bá ti pé lẹ́yìn rẹ̀ wá lọ wẹ̀ wa salli kó máa ṣe sọ̀láàtì muttafaqun alayhi bukhari àti muslim ló gbà wá. mo rò pé àdìsí ó jẹ́rìí fún àwọn àlàyé tá a ti ṣe nípa oríṣi ọ̀nà mẹ́rin tá a lè pín àwọn obìnrin tí ń ṣe nǹkan tí ẹ̀jẹ̀ istihadon jáde lára àwọn ẹ̀jẹ̀ àárẹ̀ tá a lè pín wọn sí. kò sí tó burú fún ọkùnrin tí jánábà ń bẹ lára rẹ̀ àbóbìnrin tí jánábà ń bẹ lára rẹ̀ láti kí alukur'an lópin ìgbà tó bá ṣe pé wọn ò ní gbé alukur'an lọ́wọ́ alukur'an ti ń bẹ lórí wọn ni wọ́n fẹ́ kí kò sí tó burú kún ọ̀kẹ́ mọ́mìnì ẹ̀ jẹ́ ẹ̀gbin wọ́n lè ké ìtọ́wà lórí wọn ṣùgbọ́n wọn ò ní gbé lọ́wọ́ wọn ò ní gbé lọ́wọ́. bákan náà lóbìnrin tí ń ṣe nǹkan oṣù àbóbìnrin tó ṣe pé ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ àwọn náà wọ́n lè ké alukur'an eléyìí tí ń bẹ lórí wọn nígbà tí wọ́n ṣe nǹkan oṣù àbí ìgbà tí ẹ̀jẹ̀ ìbí máa ń jáde lára wọn bó tilẹ̀ jẹ́ pé ìtọ́ dáa jù ni ṣe sùúrù dìgbà tí ẹ̀jẹ̀ ìbá dá eléyìí tó dáa jù ṣùgbọ́n tó bá pín wọn ké tó wà lórí wọn tí wọn ní gbé alukur'an lọ́wọ́ kò sí ní tó burú ń bẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ìtọ́ dáa jù ò ní kí ṣe bẹ́ẹ̀ títí tí ẹ̀jẹ̀ yìí tí ó fi dá wáyé o ó ṣeé ṣe kóbìnrin ọjọ́ pé ń kẹ́kọ̀ọ́ ń kẹ́kọ̀ọ́ nílé kí ó àbótí ẹ̀ fẹ́ lọ sí ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n fẹ́ ṣe ní hall kan ọwọ́ àwọn bùkátà kọjá pé obìnrin yóò gbé tíra lọ tíra tó sì fẹ́ gbé lọ tíra tafsir ni àbí tíra fiqh àbí tíra tawhid a sì ti mọ̀ pé sàṣà tíra nínú àwọn tíra ìsìn Islam òun náà ni ọkàn wà lásán tí wọ́n ní kọ àwọn ayé al-Qur'ani sí tí wọn ní kọ àwọn àdéhìí anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam sí tẹ́lẹ̀ ìbá yé wa báwo láti àṣe obìnrin ní sìnsìn kan sùn yìí obìnrin ìlẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ yìí á kà kí o tó máa ní ká ké lè kí o a sì fẹ́ gbé tíra tafsiri lọ ayé alukur'ani nínú rẹ̀ rẹ́gẹ́dẹ́ yìí ẹ̀sìn náà tí máa ń sìnkún sùn ọmọ gbé alukur'ani lọ a fẹ́ gbé tíra fíkìw lọ́wọ́ àwọn ayé alukur'ani nínú rẹ̀ rẹpẹtẹ àwọn àdéhìí anabi muhammad sallallahu alayhi wa sallam nínú rẹ̀ pípọ̀ bó láti àsè kò sí nítorí burú gómìnà kó gbé tíra kan lọ́wọ́ eléyìí tó pọ̀ láyà alukur'ani nínú báyà àwọn tíra tafsir àbá àwọn tíra tí ń sọ nípa alfiq kò sí nítorí burú mbẹ lópin ìgbà tó bá ṣe pé ńgbà tó ń bá gbé lọ́wọ́ àníyàn tí ọjà sí pé ìwọ ọlọ́run alukur'ani kọ́ ni mo gbé lọ́wọ́ tíra tafsir mo gbé lọ́wọ́ alukur'ani kọ́ ni mo gbé lọ́wọ́ tíra fiqh ó ní mo gbé lọ́wọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. kíké alukur'an fún obìnrin tí ń ṣe nǹkan oṣù a mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ṣẹ̀ríyà àwọn ọ̀farama rárá wọ́n ní obìnrin tí máa ń ṣe nǹkan oṣù kó ṣe sùúrù fún kíké alukur'an títí tí nǹkan oṣù rẹ̀ tí ó fi dá nígbà tí nǹkan oṣù rẹ̀ bá dá tó bá wẹ̀ kò burúkọ máa ké. ìmáàmù wa Malik rahimahullah òun ló ṣe ìgbàláyè fúnra àwọn obìnrin bẹ́ẹ̀ láti rí pé wọ́n lè kí alukur'an èyí tí bá ń bẹ lórí wọn àyà kan àbáyà méjì pàápàá jùlọ láti fi wá sùn pàápàá jùlọ láti fi wá sùn. ọ̀rọ̀ tí ìmáàmù Malik sọ àbáwọn màlìkíyà yìí iná ní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n gùn lé tí wọ́n sásá bẹ̀rẹ̀ nínú àwọn àáfọ̀ òde èwò yìí táwọn fi ń sọ wípé kò sí ní tó burú kóbìnrin tó ṣe pé ń ṣe nǹkan oṣù àbí ń ṣe nífàs kó kí alukur'an tí n bá ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ti sílẹ̀kùn yẹn fẹ̀ ju bí Malik ti ṣe sí lọ àwọn ti sí fẹ̀ ju bí Malik ti ṣe sí lọ nítorí pé obìnrin yẹn lè jẹ́ mu'allima tí ń kọ́ àwọn ọmọ ní madarisu tahfidh láwọn ilé ẹ̀kọ́ tán tí ń kọ́ ọmọ bá ṣe al-Qur'an òun náà sì ti jẹ́ talibatun fi madrasati tahfidh òun náà lè jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ tá ti ń kọ́ ọmọ bí ó ṣe hal Qur'an so àtìmọ̀ pé tí wọ́n ké mẹ́ yọ pọ̀ rẹ́gẹ́dẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí pé bóyá tóbi bá ń ṣe nǹkan sùn tó lè gbé al Qur'an lọ́wọ́ tó bá ti fi nǹkan wí ọwọ́ rẹ̀ ńṣe làwọn ń wò wípé tó bá fi nǹkan wí ọwọ́ rẹ̀ ó ti kúrò lábẹ́ pé gbé al Qur'an ó ti kúrò lábẹ́ pé gbé al Qur'an gẹ́gẹ́ bí a ti ṣe ń sọ̀rọ̀ fífọwọ́ kan abẹ́ tá a sọ pé jálù àlà ọgbọ́dọ̀ jẹ́ ntọ́ wáyé lọ́nà tó ṣe pé awọ ọwọ́ yọ kan awọ abẹ́ tó bá ti wá kanra wọn bẹ́ẹ̀ á sọ pé lágbájá ti fọwọ́ kan bẹ́ẹ̀ rẹ̀ àlùwàlá rẹ̀ bàjẹ́. bi khilafi ma idha kana al-massu min wara'i ha'ilin yàtọ̀ sí kọjá pé fífọwọ́ kan abẹ́ yẹn ń ṣe lọ́wọ́ wáyé gba ẹ̀yìn aṣọ kan kọjá pé bóyá aṣọ kan sọ́wọ́ àbáṣọ kan ń bẹ nídìí aṣọ wọn àlàáfọwọ́ kan déédéé tó ṣe déédéé dìí so bẹ́ẹ̀ làwọn olùmọ̀yẹn ròhun tiwọn táwọn fi sọ wípé tí wọ́n bá ti fi nǹkan wé ọwọ́ bí aláìgbé alukurani náà lọ́jọ́ nítorí pé kò fọwọ́ gbé ìgbà tí ó sì ti fọwọ́ gbé yún àti sọ ipò gbé alukurani kò ṣeé ṣe. kò sí tàbí ṣùgbọ́n wípé n ti bá ń wa lójú tí ń fa ìròyìn ròyìn ká jìnnà sí òun ló pé ju ká wá rọ́ọ̀lù lọ ètò ìfinilọ́kànbalẹ̀ ń bẹ̀ òun náà ni pé kóbìnrin kọ́ máa gbé alukurani alukurani ní sangiliti rẹ̀ kóbìnrin ọmọ gbé nígbà tí ń sin nǹkan oṣù kó sì má gbé nígbà tẹ́jẹ̀ ìbí máa ń jáde lára rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé jánábà ń bẹ lára tiẹ̀ náà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé jánábà ń bẹ lára rẹ̀ tọ́ tó lè bá yé wa ọ̀rọ̀ pé obìnrin tí ń sin nǹkan lè wọ mọ́ṣáláṣí tó máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ òun náà kò sọ̀rọ̀ ń bẹ̀ nítorí pé Ọlọ́run ní wala junuban illa abiri sabilin hatta taghtasilu ọlọ́run ọgbà kẹ́ni tí jánábà ń bẹ lára rẹ̀ kó wọnú mọ́ṣáláṣí jókòó nínú rẹ̀ àyàfi tó bá jẹ́ pọ́ fẹ́ gba mọ́ṣáláṣí sọdá sódì kejì báwo wá ni tọ́lọ́run ọba ọba gbà fẹ́ni tó ní jánábà lára bó ló sì wá lè ṣe é sí fẹ́ni tí hayd àbí nífàsì ń bẹ lára rẹ̀ òun náà ní tọ́ kò ní tọ́ ẹ̀rí yìí ti tó yàtọ̀ sáwọn àdéhìí míì tó ṣe é pé wọ́n wá lórí pópìnrin tí ń sìn kó gbọ́dọ̀ mọ́ṣáláṣí ìnílá òbí mẹ́sìdá lè ha ẹ̀dín ìní ìgbà kíkóbìnrin tí ń ṣe nǹkan oṣù kó jókòó sínú mọ́ṣáláṣí irú àwọn àdìsí báyìí àtàwọn míì tó lẹ lílẹ tí wọn kò pé kò sẹ́rí mi tọkọ dínà kóbìnrin tí ń ṣe nǹkan oṣù jókòó sínú mọ́ṣáláṣí nítorí pé pàápàá jù àti màá nínú òfin ṣẹ̀ríà pé adamu dalilin mu'ayyanin la yastalzimu adama madlulin mu'ayyan alhamdulilayi rabbil alamin <clears throat> ọlọ́run kí bá a san àwọn olùmọ̀ wa ní ẹ̀san lórí ọ̀rọ̀ náà ni a ti gbọ́ yẹn kọ́lọ́n jọ́sí wa láǹfààní lẹ́yìn àti ní ọ̀la àlìkíyàmọ̀ nígbà tẹ́ mẹ́nuba fún wa mẹ́nuba ẹni tó ṣe istihada wọn fẹ́ bẹ̀rẹ̀ pé tó ẹni tí ṣe istihada yìí lásìkò tí nǹkan eh, oṣù yẹn báyọ kúrò ń bẹ̀ ṣé ọkùnrin ọkọ rẹ̀ láǹfààní àti máa súnmọ́ láti bá lò àbí bí kí fi ṣẹ̀rí aṣọ ń pa ẹ̀ so ọ̀tọ̀ ike kóbìnrin ti ń ṣe istihada yẹn kọkọ rẹ̀ kó súnmọ́ gbogbo ohun tó ti jẹ́ ìwà ó ti dẹ̀tọ̀. alhamdulilayi bákan náà ẹ tún mẹ́nu bẹ́ẹ̀ ń dọ̀yẹ pé tó bá yóò ń ṣe àárẹ̀ tiẹ̀ débi pé kò sí nǹkan oṣù rárá eléyìí náà ṣe tó bá tó àwọn táìmù kan táwọn èèyàn fi máa ṣe nǹkan oṣù lòun náà máa yọ ọlẹ̀ ní láti máa ṣe sọ̀láàtì láti máa ṣe síyàmù àbí báwo ló ṣe àbúrò ọmọ sí tiẹ̀ lọ. ẹ pé òun èrí nǹkan ìjẹ́ni tí máa ń ṣe nǹkan oṣù lóbìnrin ẹ̀hún ẹsẹ̀ ni tí máa ń ṣe nǹkan oṣù gẹ́gẹ́ bí àpèjúwe tẹ́ ti mú síwájú wá. nítorí pé ó ti dàgbà nítorí pé ó ṣe tọ́jọ́ pé bọ́yọ́ ó kéré ṣùgbọ́n àárẹ̀ ń dà láàmú débi pé kò rí nǹkan oṣù tiẹ̀ rárá. àwọn tó bá wà láyé tó yẹ pé kò rí nǹkan oṣù so kò sí ìdájọ́ nǹkan oṣù fún títí tí ó fi máa rí nǹkan oṣù torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan oṣù wá rí pé ìṣirò ni pé kí yóò ṣe ìdà pẹ̀lú kórè nǹkan oṣù lórí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n obìnrin tó jẹ́ pé nísìnyí ó kéré kéré nǹkan oṣù àbábà ẹ̀bí arúgbó ni tí ò rí nǹkan oṣù ẹlẹ́yìn oṣù mẹ́ta lọ́lọ́run bá fáwọn tó fi jẹ́ pé wọ́n jókòó so bẹ́ẹ̀ náà ni obìnrin tí ò bá ti rí nǹkan oṣù ìdájọ́ mi ni ọgbà kò ní gbà nǹkan oṣù alhamdulilayi rabil alamin báyìí ní àdúró sí ní alẹ́ ìjà pàdé àwọn olùmọ̀ọ́dé dásìkò yìí ní ọ̀làkọ́lọ́sọ̀wájú lọ́lọ́ asalaamualeykum wa rahmatulahi wa barakatu.